mo fẹ́ mú yín wá sí ìrántí kan torí tí kà bá rojọ́ ń gbà mí ìkà kọ́ ló máa dà mo fẹ́ mú yín wá sí ìrántí kan lẹ́yìn ìgbà tí Arẹ́gbẹ́ sọ̀rọ̀ tó sọ àsọtọ́ ọ̀rọ̀ ní Ọ̀ṣun Amina Ọ̀gbẹ́ni lẹ́yìn ìgbà tó sọ àsọtọ́ ọ̀rọ̀ ní Ọ̀ṣun lẹ́yìn ìgbà tí Ọ̀ṣínbàjò tó declare pé òun ní intention láti run fún presidential race tẹ́ ẹ bá rántí wípé gbogbo wa là ń wò láìfò báyìí bàbá Bísí Àkàndé gbogbo àwọn àgbààgbà APC tí wọ́n jókòó round the table Ọ̀gbẹ́ni was there Fashola was there the Akete of Ondo was there the Aregbe of Osun was there the Omishore was there all the agbagbas. they were round the table Talk ń everybody jókòó ṣe é rántí wípé wọ́n pe ìpàdé yẹn lẹ́yìn eléyìí lẹ́yìn eléyìí ṣe é rántí wípé ọ̀gbẹ́ni lọ bá aláàfin ikú bàbá yèyé kọ́lọ́run bá wa foríjì aláàfin kọ́lọ́run bá wa bu yẹ̀pẹ̀ burúkú lójú ẹ̀ kẹ́yìn wọn da ẹ rántí wípé ọ̀gbẹ́ni lọ bá aláàfin nígbà yẹn wípé kán bá òun parí ìjà tó wà láàrin Jagaban ṣe é rántí so ọ̀rọ̀ yóò ń ṣe wípé wọn ò tún lè ṣe ọ̀rọ̀ yìí wà nínú wípé n tó bá wà níkùn ẹni lọ ti panimú ọ̀rọ̀ yìí wà nídìí wípé Tinubu Jagaban àwọn tó yí ká àwọn tó yí ká mo tútù sọ i'm not a member of progressive i'm not a registered member i'm just a supporter of progressive so i shouldn't be afraid to tell you the truth to tell you the mind of the people the truth of the matter is láti federal láti aso rock sisi de grassroots eighty percent of àwọn tó yí Tinubu káàkiri onílara àti ọ̀dàlẹ̀ ni wọ́n eighty percent of àwọn tó yí Tinubu káàkiri ìka afẹ́ ajẹ máfẹ́ ayó tí ń fúnni lóko ìdí ọ̀pẹ ro ni ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí bàbá Buhari. pẹ̀lú crisis tó ń ṣẹlẹ̀ lọ́sùn yìí pẹ̀lú bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ lọ́sùn yìí àti ní àárín progressive tó ti di wípé wọ́n sọ wípé muslim muslim ticket kìnnì kan kìnnì kan ní oríṣiríṣi propaganda ní àwọn opposition party náà ń gbé ẹ má ṣe mí gbọ́ every up, every party ló máa ara politics ni propaganda wa. ara politics ni káwọn èèyàn kúkú irọ́ láti fi wá ojú rere àwọn ènìyàn politics ni kí àwọn èèyàn wá sympathy láti fi win ní vote do you get it but èmi rò wípé kò yẹ kí bàbá Buhari bí wọ́n ṣe dákẹ́ bí ẹni wípé I am the president Baba. you were a member of APC before you became the president and when you wanted to become the president tó bá jẹ́ bí àwọn tó wà ní ipò tó ṣe sit on the fence rèé nígbà yẹn tó ń wò yín pé ká ẹ máa dá ṣe bàbá Buhari wouldn't have won the presidential election ẹ má jẹ́ ká bára wa ẹ má jẹ́ ká tanra wa ìfẹ́ ẹgbẹ́ ó borí ìfẹ́ ẹnikẹ́ni tí Arẹ́gbẹ́ bá ń bínú ní Ọ̀ṣun tí Arẹ́gbẹ́ bá sọ wípé inú ló bí òun tóun fi sọ̀rọ̀ lọ́jọ́ sí. Si kí ló wá ṣẹlẹ̀ tí Arẹ́gbẹ́ fi canvas gbogbo àwọn tó yẹ kó dìbò lọ́sùn fún ní fashion tiẹ̀ tó fi sọ wípé òkè kàkà kéku má jẹ ṣèṣe àwọn á fi ṣe àwàdà mi ọmọ Ọ̀ṣun ni mi ń ṣe ọmọ Ondo state get that thing into your skull Ìjẹ̀ṣà paraku ní mèrè so you can't tell me what is happening in my home you will listen to me and let me analyze what is happening in my state to you. tó o bá sọ wípé ọ̀rẹ́ ò ní jọba ìwọ náà ò ní di ọ̀rẹ́ ọba. yes APC of Osun they have lost the election fine it's a big loss it's a pity but mo fẹ́ kí Arẹ́gbẹ́rí position tó ń wà tí APC tó bá jẹ́ pé APC tó bá jẹ́ wípé wọ́n win ní Ọ̀ṣun Arẹ́gbẹ́ lùsì ni because politically wọ́n ti mọ̀ ní ọ̀dàlẹ̀ tó bá bó ṣe jẹ́ wípé APC tún lùsì Ọ̀ṣun yìí náà síbẹ̀ náà Arẹ́gbẹ́ tún lùsì náà ni nítorí wípé tó bá rò wípé òun lè darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP even PDP cannot offer him what APC offered him the next position tí wọ́n tún lè offer Arẹ́gbẹ́ tó yẹ kó jọ lójú òun ni vice president or presidency mi mọ offer tí PDP fẹ́ fún Arẹ́gbẹ́ tó tún lè dàbí bí APC tó ṣe gbé dìde dẹ́ mo tún fẹ́ ká ẹ wá mọ̀ ẹ̀yin tá ì sọ wípé kì í ṣe ọ̀dàlẹ̀ ní ọ̀dọ̀ èmi ọmọ Ìjẹ̀ṣà mo dùn àpọ̀nàdà ọ̀dàlẹ̀ lárẹ́gbẹ́ nítorí wípé ìtàn á máa sọ títí láéláé wípé arẹ́gbẹ́ ọ̀gbẹ́ni ẹ máa bá mi press ẹ bá mi press like wọ́n ti ń gbórí rẹ́ẹ̀dì wọlé á wà nínú ìtàn títí láéláé wípé ọ̀gbẹ́ni arẹ́gbẹ́ṣọlá àti àwọn alánidánìkan jẹ́ àwọn tó mọ tara wọn nìkan ni ò jẹ́ ká gba ìjẹ̀ṣà state university. Yeah, This opportunity we have been waiting for for years that just came knocking on our door. Ọ̀gbẹ́ni tí a mọ̀ rí tí kò sẹ́ni tó mọ family house ẹ̀ ní Iléṣà tó jẹ́ Tinubu ló mú wá sí Ọ̀ṣun tó jẹ́ wípé ọ̀rọ̀ tí Jàgàbá ń sọ la fi dìbò fún òun ni ò jẹ́ ká gbà Ìjẹ̀ṣà State University tí a ti ń tọrọ fún kán tó bí irú àwa yìí. tí wọ́n bá dẹ̀ sọ wípé ọ̀gbẹ́ni ní right láti bínú ẹ wá ẹ̀fọ́ kò ní lé ẹ̀fọ́ kan láwo mo fẹ́ kẹ́ ẹ rántí ìtàn bí Tinubu ṣe mú ọ̀gbẹ́ni wá sí Ọ̀ṣun fún wa bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe mú Oyètọ́lá wá sí Ọ̀ṣun wọ́n ní eh, ajá ìrorò kò sọ ojúlé méjì most of you are saying eh, eh, Oyètọ́lá ògbọ́ràn sí ọ̀gbẹ́ni lẹ́nu ló ṣe bínú nígbà tí ọ̀gbẹ́ni tí ò ṣe state governor mọ́ tó kúrò ní Abèrè wọ́n fún ní ipò tó ti ń rówó ju owó tó rí ní Ọ̀ṣun nígbà tó wà ní gọ́vnọ̀ ipò tó wà yìí kò sí ọmọ Yorùbá kankan tó débẹ̀ rí torí tí ẹ̀nà ṣe dá ipò yẹn sílẹ̀ tí Arẹ́gbẹ́ bá ń jẹun lọ as a minister ní federal level kò tún yẹ kó lóun máa padà wá kó lóun máa máa kọ̀jú Arẹ́gbẹ́ àmúṣọ view torí wípé selfish interest yín nítorí pé Ọlọ́run ti bá yín ṣe é ògiri APC ti lanu alágbá yín ti ráyè wọ̀bẹ̀ ẹ gbọ́ mi dáadáa tẹ bá ní àwọn èèyàn tired láti vote APC out ní Ọ̀ṣun you were not actually tired of Oyetola I can say it anywhere tẹ bá sọ wípé APC fìyà jẹ yín ní Ọ̀ṣun be sincere enough to come out clean to say you are not talking about Oyetola be sincere and be honest and be truthful enough láti sọ wípé Arẹ́gbẹ́ lẹ̀ ń rí fàásì Arẹ́gbẹ́ ní gbogbo federation of the eh, of uh, ní throughout the federation òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ salary fún àwọn òṣìṣẹ́ Arẹ́gbẹ́ ni òun ló jẹ àwọn òṣìṣẹ́ ní more than a year salary òun yìí ni ò pension òun yìí ló change gbogbo sísítẹ̀mù skul tó da gbogbo ẹ̀rú. E tó pe àwọn kan ní eh, GS one to GS three tó mú àwọn building kan tó wo tó lọ kọ́ṣàgbà lójú yòyò nǹkan yìí ló change gbogbo uniform àwọn ọmọ Ọ̀ṣun sí one single uniform just because ó fẹ́ gbé contract yẹn fún ìyàwó ẹ̀ tí ẹ bá sọ wípé èèyàn fi yín jẹ progressive jẹ fìyà jẹ yín ní Ọ̀ṣun Arẹ́gbẹ́ ló fìyà jẹ yín ṣùgbọ́n báwo ni PDP ṣe fẹ́ win tí Arẹ́gbẹ́ ò bá fi ara ẹ̀ hàn gẹ́gẹ́ bí aláìnítẹ́lọ́rùn olójú kòkòrò àti ìkà dẹ́ńtà bá sọ wípé Oyètọ́lá rúdù sí Arẹ́gbẹ́ mi ò sí láàrin wọn àmọ́ ohun tó ṣẹlẹ̀ ní Abèrè ní governor's office but listen Oyètọ́lá ló rúdù sí Arẹ́gbẹ́ àbí wọ́n ń jà ní ẹjọ́ kí ló kan ti jàgàbá níbẹ̀ kí ló kan ti ọ̀rọ̀ àlùfàǹṣá tí Arẹ́gbẹ́ sọ sí jàgàbá lọ́jọ́ kìíní àná jẹ́ kí ló kan ti jubilation tí Arẹ́gbẹ́ lọ ń jubilate lórí Twitter lénìí tó ló ń fi NPC ṣe yẹ̀yẹ́ kí ló dé tí àwọn kan pè láti bring post yẹn down kí ló dé tó wá ṣẹ̀ṣẹ̀ lọ ń ṣe disclaimer ní nǹkan táwọn ènìyàn ti circulate. ẹ dá mi lóhùn ṣé rí tìka ti wà lára ẹ̀ tẹ́lẹ̀ tọ̀dàlẹ̀ ti wà lára ọ̀dàlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń sọ wípé ó yẹ kí Tinubu pè wọ́n kó parí ìjà kí Tinubu pè wọ́n kó sọ wípé kó má rí báyìí ṣebí ìjà iná ń bára wọn jà ìkìsínú ló ti wà láàrin fáṣọ méjèèjì tí Tinubu wò wípé òun ò ní dá sí let me remain neutral they are both adults ọ̀ṣun ni nítorí pé nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé nǹkan tí Tinubu tó sá fún òun náà ló ṣẹlẹ̀ yìí nígbà yẹn tí Tinubu bá dá sí tó bá sọ wípé kí Oyètọ́lá kó gbà fún Arẹ́gbẹ́ ó ṣeé ṣe àmọ́ inú Oyètọ́lá náà torí adákẹ́ má fọhùn àmọ́ tẹni tó ń ṣe ó ṣeé ṣe kó jẹ́ Oyètọ́lá ló máa pariwo síta tó máa ní Tinubu ti wá gbé Arẹ́gbẹ́léhùn lórí. tó bá dẹ̀ jẹ́ Oyètọ́lá ni Tinubu tẹ̀lé ó ṣeé ṣe kí Arẹ́gbẹ́ pariwo síta kó ní wípé torí pé Oyètọ́lá jẹ́ cousin Tinubu ni Tinubu ṣe sẹ́tùlẹ̀ òun wá di arẹwà kan láàrin àwọn méjì ó decide wípé let me remain neutral kí àwọn àgbààgbà Ọ̀ṣun àwọn àgbààgbà progressive ọ̀ṣun kàn lọ yanjú ẹ̀ fúnra wọn now ọ̀rẹ́ ẹ ló ṣẹ̀ ẹ́ bàbá àti ẹ ló ń ju òkòbà oyetola ló ṣẹ̀ ẹ́ ìgbà tó o máa sọ̀rọ̀ àlùfàǹṣá jagaban ló sọ̀rọ̀ àlùfàǹṣá bà ṣe rí i pé tìka ti wà nínú ìkà tẹ́lẹ̀ òtún wá fi mọ́ ìwọ tó oníkan bá yín parí ìjà ìwọ tí wọ́n pè sí round table ìwọ yìí náà ṣebí wọ́n ṣe ń yọ sọ́nà ṣe ń gbọ́ ìwọ yìí náà ló sọ fún gbogbo àwọn fashion yẹn wípé they must vote against abc ẹnikẹ́ni tó bá ti jẹ́ wípé torí pé wọ́n gbé ipò kan fún òun torí pé wọ́n ṣe òun lóore kan tó bá sọ wípé kí gbogbo ẹ̀ bàjẹ́ kò yẹ lẹ́ni tó yẹ kọ́lọ̀ yọnu sí. nǹkan tí ọmọkùnrin tó wà ní amẹ́ríkà yẹn ṣe lé ní ó rọ̀ gígan bó ṣe gbé fídíò tó bẹ̀rẹ̀ sí ní fídíò Arẹ́gbẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ kìnnìkan kìnnìkan ṣùgbọ́n ẹ lọ sọ fún Arẹ́gbẹ́ wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà míì èpè lórí ọ̀dàlẹ̀ ajàmámàlà ni ẹ sọ fún wípé gbogbo ibi tó gba yìí ó yìí máa tẹ́ kọjá ẹ kúrò nídìí àbòsí ẹ kúrò nídìí pé kínní tó bá jẹ́ wípé Oyètọ́lá ló ń bájà tí ìṣe wípé ó fẹ́ dalẹ̀ APC tó bá jẹ́ pé kì í ṣe fẹ́ pẹ́ bẹ̀rẹ̀ kò yẹ kó jubilate wípé APC lose lọ́sùn lénìí kò yẹ kó that posting is uncalled for no kò yẹ kó wáyé tinú ọ̀gbẹ́ni ó ti wà lẹ́ kọ́láwọlé saheed i'm going to block you uh, I should go and find work but you are on my page listening to me ìwọ ni kò kọ́kọ́ lọ wáṣẹ́. Eh, sẹ́sán Samuel Fáṣáyé Yorùbá is not cursed ọmọ Yorùbá ni mí Ọlọ́run ní jẹ́ kí n wà cursed ní tèmi stop saying that Yorùbá is not cursed tá a bá ń bínú ẹ jẹ́ ká mọ orú ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu wa à ń ṣe ẹni ìpè àwa ni ká tún ara wa ṣe yorùbá is not cost. mo wá fẹ́ ṣe àpẹẹrẹ kan tẹ́ bá sọ wípé ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé àwọn ọ̀ṣun vóòtì kíní house ni Adeleke ni wọ́n fẹ́ tó bá jẹ́ Adeleke náà fẹ́ ẹ̀yin progressive ẹ máa gbọ́ mi kò ní jẹ́ the same narrow margin the same narrow margin tó wà nígbà yẹn conclusive náà látún máa rí lénìí this is not voice of the people this is a matter of some smart people smart and brilliant set of people that know how to seize opportunity when they seize one how can you tell me wípé Adeleke the dancing governor tó jẹ́ wípé ijó ẹ̀ àti clubbing ẹ̀ ló ń ṣe nílùú òyìnbó jẹ́ jẹ́jẹ́jẹ́ kó tó di wípé ṣẹ̀rù bà wọ́n ẹ̀gbọ́n ẹ̀ kú ah, ṣé àrántí ìṣẹ̀rùbà wọn ni ó ń fò lókè òun ló kú lọ́jọ́ sí tí wọ́n pe Adélékè tí wọ́n pe Adélékè wálé tí wọ́n ní òkè àfẹ́ kíkiní àfẹ́ kó fòyín ru ó yá wá replace eh, eh, bọ̀dá ẹ̀ tí gbogbo èèyàn fún ní sympathy. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know